ta ni ọba ògo yìí olúwa tó le tó ní agbára olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kájùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo tí ń ṣe jésù kristi kó wọnú ilé yìí wá ó darapọ̀ pẹ̀lú gbogbo wa níbikíbi ilékílé ọ̀dẹ̀kọ́ ọ̀dẹ̀ka àti máa wo ṣògbórẹ́ni kejì lórí ètò ògo ìgbàlà ta ọba ògo yìí o olúwa ọlọ́run àwọn ọmọ ogun náà ni ọba ògo láì àti láíláí àmín eléyìí ni mo fi wọlé ni mo fi balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa Ògo Ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ́níkejì Ṣògorẹ́níkejì lórúkọ tèmi o tó bá ń gbọ́ àpòsù orí tẹlifíṣàn Orísun uh, Jerusalem presentable presenter JPP mo ti máa ń sọ fún wa wípé láìpẹ́ láì jìnà ẹ máa rí mi tí màá kàn dé fìlà yẹn tó máa wà níbi ìpàkọ́ mi ń bí màá wá faṣọ kọ́rùn màá fi bora èmi náà máa náwó sí yín mi wà ní pariwo òun jẹ́ kí olúwa kí ó gbọ́ àdúrà yín kí ó sì mú gbogbo ìbéèrè yìí ṣẹ èmi náà máa sọ̀rọ̀ jẹ́jẹ́jẹ́ bíi póòpù bó ṣe máa rí nìyẹn o nítorí wípé béèyàn bá ti wà ní róòmù kó ṣe bí àwọn ará róòmù ni ẹ wo eré la máa ń fọmọ ayò ṣe ẹ ti mọ̀ wípé tó bá ti dorí ètò ògo ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ nìkejì níbẹ̀ látijọ́ máa ń yànnàná tàtijọ́ máa ń fakò mọ́ òkun yọ lórí ohun tí wọ́n ń pè ní ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà tẹ́ bá ń sọ nípa àwọn akọrin ẹ̀mí tí wọ́n dọ́ṣọ̀ tẹ́ bá ń sọ nípa ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọrin ẹ̀mí pẹ̀lú gbẹ́júgbàjọ àwọn olórin àti àwọn eléré orí ìtàgé tó jẹ́ ti kìrìsìtẹ́nì orí ètò Ògo Ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ̀ní Kejì náà ni tó ń bá wa sọ pé ká yànnàná ọ̀rọ̀ ọlọ́run ká fọ àwọn kókó kókó inú ẹ̀yọ́ ká fi gbàdúrà ká fi ṣera wa létí kò sí nǹkan míì bí ìbá ṣe ètò Ṣògorẹ̀ní Kejì ti ṣe Ògo Ògo ṣògo ń ṣògo gbàlà hmm, ṣẹ́rí kó bára wọn lọ bíbélì wa pa orúkọ mi méjèèjì pọ̀ ẹlòmíì ò tiẹ̀ mú orúkọ mi tí mò ń jẹ́ àánú olúwa pọ̀ lórúkọ mi ṣògo rẹni kejì ni ọlọ́run ṣògo bíbélì wa sọ kinní kan nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé àánú ń ṣògo lórí ìdájọ́ ṣẹ́rí pé méjèèjì náà ni bíbélì papọ̀ yẹn ẹ fọkànbalẹ̀ nítorí pé lónìí àkòrí ó jọ jíròrò lé lórí òun náà ni wọ́n ń pè ní eré ìje sí ìjọba ọ̀run eré ìje sí ìjọba ọ̀run bíbélì wípé àwọn kan ń sáré gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ nínú ìwé òwe ó ní pé kò sí ẹnìkan tí ń sáré tí kò nídìí kan tó ṣe ń sá eré ó ní ṣùgbọ́n ká máa sáré bẹ́ẹ̀ torí ṣùgbọ́n ká máa sá bí ẹni tó ní èrè kan tó fẹ́ gbà nígbà tí ilẹ̀ bá ṣú ẹ jẹ́ ká má gbàgbé wípé gbogbo ẹni tó bá ń sá eré ìje ó ń sá nítorí èrè kan ṣùgbọ́n oríṣi eré ìje méjì ló dẹ̀ wà irú àwọn eré ìje wo ni wọ́n wá ń sá ti ayé ni tàbí ti ìjọba ọ̀run ọ̀pọ̀lọpọ̀ sáré ayé yìí títí tí bíbélì wípé ó ní wọ́n kú ọrọ̀ jọ ó ní wọn kò sì mọ ẹni tí yóò na aṣiwèrè ló pè wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ti sọ ó ní aṣiwèrè ń kú ọrọ̀ jọ ó ní kò mẹni tó na bí bàbá wa gbẹ̀ngà débóyè kí ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn ó ní ìwọ aṣiwèrè lónìí ó béèrè ẹ̀mí rẹ̀ kí ni gbogbo àwọn wọ̀nyí tí wọ́n ti ṣe é yóò àjà sí ìwà ṣíwèrè tó ń kú ọ̀rọ̀ jọ tí kò mẹ́ni tó ń nà bó o bá lówó tó o kọ́lé mẹ́ẹ̀ẹ́dógún o ò lè sun ilé méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ó ní tó bá tilẹ̀ gbìyànjú tó bá tiẹ̀ lágbára láti sun méjì pọ̀ lóòjọ́ ó bá tiẹ̀ tún gbìyànjú kó tún sun ẹyọ kan gan lóòjọ́ o lè sun yàrá méjì papọ̀ lóòjọ́ ó ní bọ́lọ̀ bá fún ẹ lóore ọ̀fẹ́ láti sun yàrá méjì pọ̀ lóòjọ́ ó ní kò lè fún ọ lágbára láti sun orí ibùsùn sùn méjì pọ̀ lẹ́ẹ̀kan náà bó bá wá fún ẹ lóore ọ̀fẹ́ láti tún ṣe bẹ́ẹ̀ ó ní wo ẹ̀gbẹ́ rẹ méjèèjì ó lè fi méjèèjì sùn lẹ́ẹ̀kan náà wàá fìkan sùn tàbí kò fi kejì sílẹ̀ ṣe wá rí wípé kí la wá ń wáyé ìmọ́yà fún kí ni à ń kó sí bíbélì sọ nínú ìwé Mátíù ó ní ká má ṣe tò ọrọ̀ àwa jọ sí ayé yìí ká má tò ìṣúra wa sí ayé yìí ó ní níbi tí kòkòrò àti ìpáàrà máa ń bà á jẹ́ ó ní ṣùgbọ́n ẹ tò ìṣúra yín sí ọ̀run ó ní níbi tí kòkòrò àti ìpáàrà kì í dé ó ní nítorí ibikíbi tí ìṣúra ẹni bá wà ó ní níbẹ̀ ni ọkàn ènìyàn máa ń wà ẹ gbọ́ gbogbo ènìyàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ eré ìje sí ìjọba ọ̀run ohun gangan la pe àkórí tòní o ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú yíyin ọlọ́run nígbà tá a bá yin ọlọ́run dáadáa tá a bá padà dé oh my god ẹ mo tún ní nǹkan kan tí mo fẹ́ fi hàn yín láti inú ìjọ alálùbáríkà kan ẹ ti máa ń rí ojú kan ẹ ti máa ń rí nínú àwọn pìrìsẹ́ńtà wa lórí Orísun tẹlifíṣàn mo máa jẹ́ kẹ́ ẹ rí wọn ní ọ̀nà ọ̀tọ̀ ní ọ̀nà àrà ní ọ̀nà tó ṣá pọ́pọ́ tó ṣá pérépéré tó dùn tí gbọ̀ngbọ̀n kan sí òun náà ni wípé mo fẹ́ fi ìṣẹ̀lẹ̀ àti àjọ̀dún kékeré kan hàn wá láti inú ẹgbẹ́ mata tí í ṣe ti ayọ̀ ń gbénú ẹ wo ẹ má tí ì kúrò nídìí mò ń máwòrán yín ẹ máa gbádùn Jésù dáadáa láàárọ̀ yìí ẹ ká kọ́kọ́ lọ sí òkè lọ́hùn